أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عباد الله هذا شهر ليس مثله في سائر الشهور ولا فضلت به أمة غير هذه الأمة في سائر الدهور والذنب فيه مغفور والسعي فيه مشكور والمؤمن فيه مشكور مسرور والشيطان فيه مبعد ومصبور والوزر فيه مهجور وأبواب الجنان فيه مفتحة وأبواب نيران مغلقة والشياطين مصفدة مسلسلة شعر لم يدع للمسلم لحظة إلا وهو يناديه بطاعة ربه وإن أدى طاعة عاجله بطاعة أخرى حتى لا تلعب به نفسه وصغار الدين فإن عدا الصيام قال عليك بقراءة القرآن ولو مرة في الشهر وإن قرأ القرآن بقلبي ذكره بالذكر والدعاء وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ولما كان الصائم بمظهره ومخبره داعيا إلى ربي ذكره الصيام بالصبر على متاعب الدواء ومشاق الطريق كما قال صلى الله عليه وسلم فإن مروا ساقه أو قاتل فليقل إني صائم ومن هذه الدعوة الدعوة العملية التي تحرك القلوب الخاصية وذلك عن طريق تفطير الصائمين فعن زيد الجهني عن النبي صلى الله عليه وسلم قال من فطر صائما كان له مثل أجره غير غير أنه لا ينقص من أجر الصائم شيء ونقرأ حديث سلمان الذي جمع فضائل رمضان وفي اسناده علي بن زيد نقرأه من باب الترغيب وهو تعيب لكن الحديث في معنى صحيح يقول رسول الله صلى الله عليه وسلم في مطلعه يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريضا وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة كان كمن عدا فريضة فيما سواه ومن عدا فريضة فيه كان كمن عدا سبعين فريضة فيما سواه بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتائب من الذنوب كما لا ذنب لا ثم توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله تعظيما للشان والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أدعوكم الله سبحانه وتعالى بوالي أقوى الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الله أدعوكم èyí tí a fi gbé wa lẹ́nu jó ọpẹ́ òun náà ni ọjọ́ àmì tí ọjọ́ òní jẹ́ nínú àwọn ọjọ́ tá a ti ń lò ó bọ̀ nínú ọdún yìí tí a bá tún ríru ọjọ́ yìí ó tún di ọdún tí ń bọ̀ òun ni jimá àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe nínú oṣù alápọ̀nlé rọ̀mùdọ́ọ̀nù tí a ti wà nù rẹ̀ tí ọjọ́ òní náà sì ń ka ọjọ́ kejì nínú oṣù alápọ̀nlé náà àbí ọlọ́run nínú àánú ẹ̀ ọba tó mú wa rí ìbẹ̀rẹ̀ rọ̀mùdọ́ọ̀nù àbíọ́ òpin rẹ̀ náà wa o wà á gba gbogbo òyìnbó tá a bá ṣe ń bẹ̀ ọlọ́run lẹ́sìn fún wa akíwa kú oríire látara oṣù tí ọlọ́run ní bá wa láyé yìí oṣù tí a wà nú ẹ̀ yìí oṣù kan tí a lè rí irú ẹ̀ tàbí kò sí èyí tá lè fi jọ́ nínú gbogbo oṣù afẹ́ lè pè ní tàbóhùn gangan ní ọ̀gá àwọn oṣù nínú oríire táwa tún wá ṣe ni pé àràkọọ́lẹ̀ ìjọ kan tí wọ́n ti fi oṣù yìí dá wọn lọ́lá bí ó ṣe àwa àlùmọ́ Muhammad ni fún wa látara oríire tá a ṣe nítorí gbogbo sẹ́tọ́ èèyàn bá gbénú oṣù yìí ṣe ọlọ́run máa ń dúpẹ́ ọlọ́run a máa dúpẹ́ ẹrú iṣẹ́ bẹ́ẹ̀ àìsí sọ fún wa pé iṣẹ́ tí èèyàn ó ṣe sọ́lọ́run ó dúpẹ́ ó júwe ẹ̀ fún wa. nǹkan mẹ́ta lọ́lọ́run fi síbẹ̀ ìrádà. èyí ó lérò ó gba pé sẹ́yìn òun ṣe fún ọlọ́run ẹ̀kẹ́jì èyàn ò ní já níbi sẹ́yìn bẹ́ẹ̀ bá ti ń ṣe láti gbà kan ni wọ́n ṣe gbà kan ẹlẹ́kẹta ìgbàgbọ́ wà jíndò gbogbo ṣẹ́ tí ẹni tí ò sọ́lọ́run bá ṣe ìráre ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ ó dùn ó ò ní jẹ́ kábòsí ẹgbọ́ kankan kó rò torí gbogbo ẹni ẹ bó bá ń bẹ lọ́rùn ẹ bó bá lóhùn ṣiṣẹ́ ẹ̀sìn bọ́lá ń bá ní dáadáa kan tí ó fi sọ fún láyé ayé ni ó ti rẹ́sẹ̀. ṣé èèyàn bá fi lè kú lórí ẹbọ àlìkíyàmọ́ òdòdúrú fún un kò lè dá fún un ọlọ́run ni wà mọ́ ní arada al-akhirah wa sa'a laha sa'yaha wa huwa mu'min ulaika kana sa'yuhum mashkura. nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ń lọ́lọ́run kó síbẹ̀ tí ọlọ́run fi lè appreciate tí ó fi póhùn kíṣẹ́ rẹ òun dúpẹ́ rẹ ó ṣe dá yìí gbogbo sẹ́tọ́lọ́run bá wá fún yẹn ṣe bàbá ń sọ pé gbogbo inú Ramadan ọlọ́run ó dúpẹ́ agbọ́dọ̀ gbé ti ń ṣe Ramadan nìkan ó tó lè gbá ti onímọ̀ sọ́mọ̀ Ramadan kọ̀dákẹ́ ìtí ó fi tẹ̀lé ní ìmọ̀ọ̀nàn wàhtisaban tó ọ̀gbà pẹ̀lú tí è ṣe Ramadan tí èèyàn tún ló ẹbọ mọ́ra kìí ṣe lóun lọ́lọ́run ní ìṣú ìṣe kẹ́kẹ́ o wàhtisaban tí èèyàn ọ̀gbà wẹ̀yẹ́ nítorí wípé oúnjẹ ọ̀wọ́n àwọn olóúnjẹ òní tó ń jẹ tó ń kẹnu Ramadan. bẹ́ẹ̀ yaba bá kú lóhun pẹ́ òun ọ̀gbà rẹ̀ fi fi para rẹ̀ náà ni kúkú jẹ́mi náà máa gbà á. ó fẹ́ kọ́ ọ̀gbà ń ti torí sani ọ̀gbà ń torí tọ́lọ́hún torí kébi pa ọ́ ó tí òní ládá ó máa ń sọ fún agbẹ́rọ̀ ọ̀dánù ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ tí èèyàn bá ṣe ọlọ́run ó kí káàbọ̀ ó wà gbèsè rẹ̀ náà lórí wọn gbèsè tí mo sì àbá sẹ́nu Ramadan tí ọba ti sí lórí wọn kódà kó sáwẹ̀ lèèyàn gbà tí ò nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ tí ò gbà nítorí tọ́lọ́hún kò sí tọ́lọ́hún ó fi ṣe tí ò tún kéètì ti ń sọ kò sí kéètì ti ń ṣe mọ́nàmù yẹ kí àkàwọ̀lá zuur wala amala bihi walaysa hajjatun fi an yatta'a ta'ama wa sharaba àdàbí ní gbogbo ẹni tí ò lè fọ̀rọ̀ rúrùn ìwàkíwà ò lè fi ilẹ̀ oṣù lọ́n gbáwẹ̀ àdàbí lọ́lọ́wọ́ òní tí ọba àwẹ̀rẹ̀ sí àìjẹ́ rẹ àìmú rẹ oṣù tọ́lọ̀ fẹ́ fi ẹni tí ò tí ò lè fi tí ọ̀dà àfọwọ́ ọlọ́run lékùn kẹ́ wọn lọ́rùn lọ́rùn wọn ní kọ́ ọmọ pa wíwẹ̀ àbá pé ọbọ̀ búkà kan jẹun olóore fẹ́ni tí olóhùn gbáwẹ̀ lọ́rọ̀ ẹ̀ òfófó kò fi ilẹ̀ ó tún fọwọ́ ẹ̀ sábúrú kọ́bọ́ búkà kan jẹ́ olóore fún jẹbi fi panú lọ kòsí tọ́lọ̀ fẹ́ fún àwọn tẹ́lẹ̀ gbogbo wà pálapàla tí ń bẹ lára wa ká wẹ̀ kèésà àwẹ̀ jẹ èmu nìkan kẹ́fẹ́ ká na lẹ́sìkò yìí káwa náà tiẹ̀ oṣù kan ló ayé wa lọ́dún kan gbogbo ọ̀fẹ́ ọlọ́run kì í jìnnà sí báwa bá tiẹ̀ lè gbá máa tiẹ̀ láwọn oṣù yìí ká gbìyànjú ẹ̀ wọ́n tiẹ̀ rákọ́ ní oṣù kan pé fún wa pé gbogbo ojú ọ̀fẹ́ lápáàdì ní ọ̀nà tó múra sí nìṣe. àwẹ̀ àwọn èèyàn lónìí ìṣesí wọn nù rọ ìṣesí wọn nù Ramadan bẹ́ẹ̀ náà sẹ̀lbíyà wal ìjàbíyà ni. ní kálukú ṣe ìṣesí ẹ̀ nínú gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala tó ní ajínà sí lọ́pọ̀lọpọ̀ múra sí níta àfìgbàládá ajínà sí àṣẹ ọlọ́kọ́ sànù wa. àfààní kálukú wa bàbá lẹ́bẹ̀ẹ́ gbà wẹ̀ tó lóun ọgbà látàkì alẹ́ Ramadan ṣáàrà fúkà àti a gbọ́dọ̀ sọ. So, oṣù rọmọdánù lóṣù awẹ́wo táwọn máa fi ṣe bùkárà táwọn àjókòó bì kan lábẹ́ ẹni lálùkọ́ àmọ́ kóhùn pa àwẹ̀ òun fi ń gbé ya ebi dànù gbogbo ọ̀rọ̀ tó sojú àti tí ò sojú ẹ̀ gbogbo ẹ̀ náà sọ pé láti wọn náà dá sí ọ̀làwẹ̀ ó tó mọ̀ pé ah, àmọ́ agbọ́dọ̀ dókòó rú ìlú dókòó bá ma á nígbà tó tó ń gbòòórùn gbọ̀ngbàwẹ̀ tí gbogbo ìrégbèrègbè ọ̀bá tún kúrò lọ́wọ́ omùkọ́ gbóná tán o tún kiri agboolé ọ̀làwẹ̀ o gbogbo eléyìí náà fẹ́ káàwé gbogbo òjókòó tíjókòó rádàbọ̀ọ̀sì lẹ́yìn sájà. tọkàn ń wo àwọn ọmọ oní ọjà rọ̀lẹ́ ìrọ̀lẹ́ náà wọ́n ń wẹ̀ sí lílọ bíbọ̀ wọn ló ń wò àwẹ̀ ti dó àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ kíyèsí nínú àwẹ̀ wa tààlà ń gbà ọmọ irú kẹ́sẹ̀tì tó tún gbà náà ní ìsìn inú níbi àwọn ibi akẹ́tì tó kó tàbísírù jẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run ní wọlé ká ìdí kẹ́sẹ̀tì náà ló tún jókòó ká tó ń fi kan ràn kan. òun bá gbogbo ń tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ tẹ́ ìyá kéèyàn ó rí gbogbo ẹ̀ lòún fojú rí ń bẹ̀ ó sì lọ́n gbáwẹ̀ ebi ló fi ń panú o ó dìgbà tó ọba tó lè kóra ró kú òbí gbogbo nǹkan wọ̀nyí. láti ó gbà pé lóòótọ́ ó là ń gbà wẹ̀ o. wàfí bọ́sọ̀rí gàdún àbá ní nùlìhí kàfíì mínàlùkọ̀bí ìfùnùnù kájínà gbogbo tí ọ̀dà lónìí àrùn tá a ti kà wọ́n lọ́mú bí anáka látàná lò kọ̀búlàwù ọwọ́ nìkankan wo lè tẹ́kọ́ lọ́wọ́ gbà wẹ̀ lọ́wọ́ o àtàtà fún nàtàsúmọ̀ ń wọ́tàsùn náà. ó dìgbà ẹnì kọ̀ọ̀kan wá bá tó lè jẹ́ kí gbogbo oríkì ara wa náà gbáwẹ̀ ọmọ nìkan tá a sì kíyèsí ọlọ́run mọ́sálá ìsàánú kọ̀ọ̀kan wa. ẹ gbogbo bá a ṣe ń ṣe gbogbo tọ́lọ́wọ̀ ọ̀fẹ́ kájínà sí ẹlòmíì ti sọ rọ̀mọ̀dánù di ìgbà gbóhùn gan oṣù láti mọ gbókìlẹ̀ dèmí ìtúwọ́pọ̀ àwọn bá di àwẹ̀ ipò tó mi yẹn sọ àwẹ̀ dání àwẹ̀ igi àwọn tí ń ṣáájú wa tí wọ́n ń gbà sásìkò tí wọ́n sì tún jágùn ju tiẹ̀ lọ inú ẹ̀sán ni wọ́n máa ń ṣiṣẹ́ tó lágbára jù ṣùgbọ́n lónìí mùsùlùmí ọ̀sọ̀ àwẹ̀ tí ń gbà di okùnfà lílẹ̀ nígbà náà máa dé ṣiṣẹ́ rẹ̀ lásìkò tí ọ̀yẹ́ ẹgbẹ́ ẹ̀mọ̀ pẹ̀lú rọ̀mọ̀dán làwọn àti ṣèjúmọ̀ ẹ̀wá ni wípé kọ́ ọmọ lẹ́tọ̀ fún sẹ̀mí ayé rẹ islam ọ̀gbé kankan kalẹ̀ nú ẹ̀sìn láti fi ṣàkóbá ìsẹ̀mí ayé yàn kò sí. lórílẹ̀‐èdè ní ìtí ẹ̀sìn òye lọ́nà àwọn fi báńdì ọ̀sáwẹ̀ o tọ́rọ́pọ̀lọpọ̀ mùsùlùmí àsìkò yìí wọ́n wá máa fà wọ́n fi máa lẹ̀ nígbà sùkò bá yọ ọlẹ orí wọn kà á kò di ọlọ pẹ̀lú sẹ kọlọdí ẹtì fẹyìn oúnjẹ ìjọba ti Ọ̀ṣun ti fún yín láàyè ní ìsìn kálukú lọ wà lé ọlọ́wọ́ ìdìbò ẹ̀ padà sẹ́nu iṣẹ́ o ọba ní ìrìnàjọba ìlọ o ẹ ọ̀sàmí ẹ gbogbo wa lọ́jọ́ kan ìwọ tó gbowó oṣù kan kọ ọkọ̀ àgbàdo àdúró gbogbo lè máa mú kan bá wọlé ní ìsìn mílíkì òdó nǹkan nulẹ̀ ògbọ́n tí ó gbé wá ní òrùwó òṣùpá ó fi jẹ mádùá kọ́lọ́wọ́ ràn kọ́ràn ìjọba lọ kọ́ràn wọn lọ kọ́ba nira wọn ṣe kọjá wọn rójú tu ara wọn kí wọn tún rójú tu tìá náà ọlọ́run ti mọ̀ túmọ̀ àdúrà tí mo ṣeun orí àbá rójú tu ara rẹ̀ tọ́ mọ tí ń bẹ lọ́rùn ẹ̀ gbogbo tọ́lọ́wọ́ ó àwọn léèrè ju àlìkè àmọ́ ni yọ padà rójú gbogbo àwọn tí ń bẹ lábẹ́ ẹrù lára ẹrù o ẹ̀kọ́ lọ́wọ́ bá wọn tó ọlọ́run. ká sọ̀rọ̀ fún ìsọ àwẹ̀dírinṣẹ́ ọ̀lẹ ibi mo ti lọ́nu ìṣèrinṣẹ́ lílẹ̀ ogun bádàrí ìta gbọ́rò ẹ̀tọ́ lágbára inú rọ̀mọ̀dánù ní ẹ̀já ìlànà àbẹ́jà ogun bádàrí kò ṣe lé tó lẹ́nu mi torí ẹni wọ́n wà gbẹ́sẹ̀ wá fún ọwọ́ pẹ̀lú ẹ̀ka kò tí ì dé àdínú àwẹ̀ báyìí aago mọ́kànlá rẹ tó má lẹ́nu iṣẹ́ kọ̀dá kọ̀dá àmọ́ ní mùsùlùmí ní jìdíyà ìyẹn máa ń ní ìkóra ìmúra gírí sí gbogbo tí bá ń ṣe ni káké sara lórí eléhùn gbogbo mùsùlùmí ẹ bọ̀wọ̀ fún oṣù yìí pápá ẹ̀sẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́ǹtà àwọn nǹkan táwọn èèyàn ń jẹ ọ̀sàpọ́nlé ìyá tó tún gbómi àmàlà kaná láàárọ̀ báwọn bẹ tí ọgbàwẹ́ àdáná fún wa ọ̀sàpọ́nlé rọ̀mọ̀dánù oṣù tí èèyàn bọ̀wọ̀ fún ni kódà wọ́n fẹ́ ẹni tí ẹ yọ̀ǹda fún tá a yọ̀ǹda pé kó máa ń fún wọn ọ̀fẹ́ kó tún gbé oúnjẹ kàtá ìyàwó rẹ ti tí ọgbà wẹ́hùn wọn yọ̀ǹda fún kó tó wá gbóúnjẹ káwọn yọ̀ máa rí pé ń jẹun sọ̀rọ̀ fẹ́ yọ̀ǹda fún pé kọ́ máa ń gbàwẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ sàpẹ́lẹ̀ Ramadan nínú yàrá lọ́yà àtijẹ́ tí ò ní dáwọ̀ èrò orí bóun ṣe kíni bóun jẹun ìgbélé àbọ̀ ta lọ́wọ́ àgbẹ̀ àmàlàkàtà wọn àmọ́ mi ọ̀dà àyà tó ní ẹgbàá wẹ̀ ní ah, Ọlọ́run ló fún wa Ọlọ́run ló fún wa kódà ọ̀ sàpẹ́lẹ̀ oṣù yìí oṣù ọ̀wọ̀ ní ṣé èèyàn ń sàpọ́nlé ẹ̀ wọ́n tún fẹ́ kó kóra ró tọ́lọ́n bá tún yọ̀ǹda pé kọ́ ọmọ gbáwẹ̀ ọ̀ agbọ́dọ̀ fi yọ yìí bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ sàpọ́nlé ẹ̀ látara àwọn ọjà sáńtà eléwọn lè má lè ṣiṣẹ́ tọ́ra àláwọn adarí tí wọ́n lè gbófin ẹ̀rọ àní ibi tí wọ́n ti ládarí tó lè gbófin irú ẹ̀rọ wọ́n ṣe àwọn onílọ́dọ̀ wá ń bì ni. apàdánì. nínú àwọn nǹkan táwọn èèyàn ń ṣe lónìí tó kù díẹ̀ káàtó umura ti kún gbàwọn olówó ti kọ líbẹ̀ lómi àmọ́ lọ méjì máa lọ mẹ́ta àwọn èèyàn rèé ládùúgbò rẹ̀ ṣe bí ń pa jẹun òǹkówó lọ sí umura kọ́bùdà àti mọ́tà umura ọ̀gá umura ti wà lé fún gbogbo olówó pàápàá lásìkò táwa yìí tí gbogbo òṣìṣẹ́ táwọn olówó mùsùlùmí bá ronú ni gbogbo owó lè tún dájọ́ gẹ́gẹ́ àfihàn pẹ́ẹ́pẹ́ lóòótọ́ ní ìjọba yóò ẹ̀ lówó tẹ́ẹ̀bì ṣe ẹgbà yìí àná ń múra lọ́dún yìí ẹ̀kọ́ wo òṣìṣẹ́ náà lówó san fún. ẹlòmíì èmi ti fẹ́ sọ ní kẹ́mí àbí ẹ̀kọ́ ní. kéèyàn má lówó oṣù gbà láàrin bí oṣù mélòó nísìnyí. ó lè ètí kálukú ń gbà gan téèyàn ń gbà ọwọ́ gan ọlọ́ọ̀ni ń ẹlòmí ọlọ́nà mi àmì ìtẹ́ lọ́nà mi lọ́sàn lára wọn ẹlòmí ọlọ́nà kan ju ti ń gbà lóṣù náà lọ ó lọ́nà tó ní iṣẹ́ rẹ ni táwọn olówó ọ̀rọ̀ bá yíyan ní wọ́n bá dájọ́ rẹ́rẹ́ ẹ fi sanwó àwọn tí àìrówó san fún ṣíṣẹ̀dá ayé tiwọn náà wúlò ó lóore lóore ju múra tẹlomi nǹkan tó ẹpá nìyẹn rí ọjà àníyàn tẹlomi fi ń lọ ní pé wọ́n lè mọ kéèkiri ládùúgbò olùtìlọ wúra àníyàn ni wọ́n lè wọ olùtìlọ wúra ẹlòmí ń lò mo ti rẹ́ nìkan tó sọ fún pé òun tẹ̀ láìkí ibẹ̀ láti lọ máa lọ fún sinmi ìsinmi lọ́kà kún nígbà òun bá lu ọlọ́run ọdún kẹẹ̀ẹ́dógún jẹnjẹnjẹnjẹnjẹnjẹ kiri wọ́n kà lọ wọ́n lọ sinmi díẹ̀ mẹ́ẹ̀ ṣé àwọn àmọ́ tí wọ́n ṣe ń múra tí fi gbàládà ni ìtọ́pá nìyẹn sinmi lórí ilé òtẹ́ẹ̀lì náà ni wọ́n mọ̀ sùkà. àwọn adé òsòrò ń jẹjẹ wọn bẹ ládùúgbò tí wọn yà sí ìbòkálùkù ń tilẹ̀kùn mọ́ nínú ilé ẹ̀ ní aládùúgbò ọ̀jà àǹfààní lára ẹ̀ pẹ̀lú tó o ní àdánfò sùlùmí lásìkò yìí gbogbo àwọn èèyàn lọ́yọ́ wọ́n dà mà àwọn tó súnmọ́ aládùúgbò gbàdúgbò ọmọ pé oṣù kùkùn láwà kọ́nà ọmọ làgbára ọ̀sọ́ oúnjẹ jọ náà ọmọ làgbára ju abọ́ ẹ̀kọ́ kan lọ dalé kọ́ dalé kó oúnjẹ àwọn ọ̀sẹ̀ jẹ lẹ́dẹ̀ lẹ́bi dábọ́ kan lé àwọn náà yẹn gbé fún ìtàpá wa kánu. bó ṣe sùn àmàlà kan lọ́ba fẹ́ bá ká ní sáàrì kó o ti sun ẹni tó ọmọ gbé fún. pé ìyá alágbájá ẹ̀ máa ro àmàlà sùn àmàlà kan lé. wọ́n náà ronú ọ̀rọ̀ lọ́wọ́ tó fún kìbàbí sáma jẹ káwọn ọmọ ọmọ bíi òǹgbé lọ kódà ọdẹ agan ọmọ gbéra ma torí wọn fi bú ẹni ẹlẹni nítorí ọdọ abala bíi àmì sẹmọ ń ṣe èbù àbàtì rẹ àbàtì rẹ máa ń gbé ó èbù ọ̀rọ̀ àgbẹ̀ abẹ́ agbádá ọlọgbẹ fún un ìdíjẹ rọmọdá nùnú o ọkọ wa lẹ́kọ̀ọ́ àwọn tí ò ní kálí sàánú wọn ìdí ń béèrè lọ́wọ́ wa nù. ẹlòmíì bí ó tún sínú lórúkọ ti tún gbogbo tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ti lọ́sàn-án òní ìbẹ̀rẹ̀ àwọn afẹ́ sínú sínú tọ́ba ìyẹlòmí ọkọ̀ sálẹ̀ sí sìgá ọmọ ńlá lọ ọmọdé àṣùgbọ́n lè ti lọ ọ̀lọ́ o ara rọ̀mọ̀dánù lálẹ́ rọ̀mọ̀dánù sọ́ńtọ́ máa jẹ́ ń bẹ̀ sọ́ńtọ́ máa mú sàpọ́nlé rọ̀mọ̀dánù bọ́ọ̀sì lè sàpọ́nlé gbogbo oṣù yòókù kó o ọmọ pé rọmọdánù ti lọ lálẹ́ kọ́ máa fi sọ́lọ́wọ́n ọ̀fẹ́ kọ́ máa jẹ́ nínú àwọn ṣètí tó kúkú díẹ̀ káàtó àwọn bàbá wa máa ń ṣe ń jọ́hun àwọn ọ̀fẹ́ máa ń ṣe mọ́ nìsín ó làwọn ẹbí máa ń gbóru wa ilá déédéèké ni wọ́n ti máa fi a kódà wọ́n tún bá ní máa ṣírò ẹ̀ pé ọmọ àgbàdà ilá lónìí ọmọ àgbàdà kàlábọ̀ sáàbọ̀ mẹ́ lọ́dọ̀ ọlọ́run ebi torí kó lè máa láàánú abatúngba àgbàdá ilé àlọ́ làwọn bá ní fi kún pé àwẹ̀ ti di ẹyọ kan àwọn òfin iṣẹ́ ẹ̀sìn àfikọ́ máa wà má àánú láti máa pé ìbátìyàn jẹ́ ni o ìbátìyàn jẹ́ ni o a máa fi tọ́lọ́hún kọ́ a gbọ́dọ̀ àgọ́ méjìlá lọ́ba lè gbádà kárí káyì tún máa fún wa ní nǹkan àwọn náà tún pa wá fún lọ ní ìsìn àwọn òbí ọba tún sọ ẹ ọba gbàdé ọlẹ́rẹ́ nítorí wọn bọ fáre àníyàn pé òfin fi ẹ̀sìn kọ́mọ èyí ó tún máa kárẹ̀ ìgbàládá lọ́dọ̀ ọlọ́ gbogbo òṣèṣì yìí ẹjẹ́ ajé ọmọ ọmọ wa lára kábíyànjú. kárí wípé gbogbo àwọn tá à ń pè àsákèésí à ń kíyèsí. àwọn míì gbà wípé ẹni tí ń ṣe háìdọ̀ tàbí ń ṣe nípaàs tani ọmọ gbàwẹ̀ pé kọ́sọ́ máa gbà á ṣùgbọ́n bàbá gbìyànjú bá ń tó bọ̀ olùkọ́ wọn ò jẹun obìnrin mọ̀ pé wọn ò bá wẹ̀ kò sẹ́ni tó sọ báwọn kò sínú ẹ̀ tó èdè mọ́sọ́ lẹ́ẹ̀kan ni wípé kọ́mọ́ máa gbé ta kìsì pé a sọ pé kà jẹun ẹlòmíà máa wà nínú àìdọ̀ nínú àwọn wa ohun tí ó tún máa ń gbàwẹ̀ tí ó gbọ́ wọn sábẹ́ jẹun tàbí ẹlòmíà ó sun mọ́mọ́ gírì bá ń tó bọ̀ lọ́ba á jẹun ọkàn fìyà jẹrẹ ni o ọ̀dọ́dọ̀ ọlọ́run ẹnu pé má jẹ níjẹ tójú gbogbo èèyàn ó fi tó ọ̀rọ̀ sàpọ́nlé ká sì sọ́ra mo ti máa ń wa sákìyèsí ìrún asámú ara àwẹ̀ ní ara làwọn bàbá wa fi máa wí ń jọ́hun wípé àgbà àwẹ̀ mọ́ ká asámú febi pa ara ẹ̀ láti fi tún wa mọ́ oore rọ̀mọ̀dánù ní àwa la tún orin kéwọn ò tún kọ́ sáyé òfin ká sámú mọ́ nígbà tí tún yí bá bàbá ṣe wíńdò nípa àgbà rẹ̀ mọ́kà sámú òfin fi parẹ́ àwọn yẹn tó o gbósí dà láti fi fi para mi lè mọ́ kí. ìrẹ́ bíi méjì mẹ́ta làwọn èèyàn wá kú sí lórí ọ̀rọ̀ ásámú àwọn kan tiẹ̀ ní kí àwọn kan wọ́n fẹ́ kí ṣùgbọ́n wọ́n sásá bẹ́ẹ̀ pé àti ìdílé mọ́mù tó mọ odidi kùránù. àwọn ilé náà tó wá kú méjì. nínú wọn àwọn mi wọn wá ibi ti mo dìde alukuraanu kiri wọn lọ kí mbẹ ọjà ẹlòmíọ́ wà pẹ́lẹ́ máa mú ilé àwọn ni níbi ń kì wá dùá onìkan ni ó kí ọ̀pá kan dìde alukuraanu ìní kí lẹ́yìn ẹ̀ yọba wa padà nù lé kò ní ká sámú. na ya ọlọ́run ló wèé rágbàgbé èèyàn láre bí ọba ti gbọ́ ọlọ́mọ náà ni ó ti fún ọ kí ló sọ fún ọ fáwọn tí ẹkẹ mẹ́lẹ́ àmàta ni òní ládàá sámú kí ló sọ fún ọ. ládàá tí wọ́n kàn gbà lórí àyà tí wọ́n ké ni òtó táwọn tí wọ́n ń ké àyà tó pọ̀ múdi àmàta ni bàbá kárí ara bíbí mẹ́mẹ́ yọmọ tó márùn sí mẹ́fà ládàá mẹ́wàá mẹ́wàá ni lórí ara bíbí kọ̀ọ̀kan sọ wá jọ̀wọ́ tó kì í tọ́ padà alẹ́ tọ́ lọ́wọ́ tẹlifíṣàn ẹ jọra yín nígbà tí èèyàn sọ̀rọ̀ ẹ̀ ní kálukú wo tún yílé ẹ̀ padà níṣẹ́ Ramadan lé ìwọ náà sọnù lé ẹ̀dí mọ́sáàsì báyà bá kírun mọ́kìrìbì sẹ́kísà ìsẹ́kísà ràwísẹ́ délé ọ̀nà tún dìde lásìkò kan lóru ojíyàwó ojáwọn ọmọ ẹ̀ náà kírun ń bẹ̀ ẹ̀mọ́sọ̀lé yín di sàárè. sáré ni wọ́n èsì kírun bẹ́ẹ̀ gbogbo nǹkan lẹsẹ gbogbo lẹ́yìn ẹyọyọyọ ẹyọlé ajá ẹyọlé Ọlọ́run ayé wọn kọ́lé wọn kọ́lé fájá àbí wọn kọ́lé fájì ẹnu lé púùlù mbẹ́mbẹ́ gbogbo nǹkan ní ṣùgbọ́n wọn ti yọ tọ́lọ́run ẹnu ìtọ́lọ́run fún ọ náà bó ṣe yàrá kan ẹnu bí wọ́n bá ta ìtẹ́ yẹ wọ́n mọ̀ káwọn ọmọ ọmọ pé bíi àtìlọ́mẹ́ni ẹ̀mọ́gùn gàràgàrà ọ̀fọ́lọ́ lẹ́tọ̀ọ́ ti ẹnu lé ẹnu ọlọ́run ṣàánú wa o ká sọ̀rọ̀ fún àìsùn àṣebóòdì lálẹ́ lómi àwọn akpé tó sùn náà àwọn apá ìsùn àwẹ̀ ni ewúrẹ́ àìsùn àwẹ̀ sọ àìsùn àwẹ̀ fún mi àìsùn àwẹ̀ ní tẹlifíṣàn tó wọ gbogbo alẹ́. táwọn ẹ̀ ló béèrè e lọ́dún ẹ ọ̀yẹn náà fílà òkè kùránù ọwọ́ adijọ́ kejì ọgbọ́n tó débi iṣẹ́ wọ́n béèrè pé kí ló mú ọgbẹ́ ọlọ́ọ̀sá ìsùn àwẹ̀ ọ̀pẹ́sà àdìtàn òtúnṣù ni ọ̀ká sùn ń nígbò tó jí tó wọ́n wá ń sọ pé kí ló mú ọdún ìyá mùsùlùmí èmi àti obìnrin wa léèrè wo lọ́jọ́ nínú tá a lórí ìsòlé lórí kásọ̀ra òtá àtàǹgbéyẹ̀wò ní wa fi Ramadan báyìí na ìjàbíyá wa sàlìbíyá ó ń àwọn ṣe wá nínú Ramadan yìí ìtòkónú ọ̀pọ̀ sú ọ̀pọ̀ tí ẹ lè lẹni tí ń gbààwẹ̀ tí ò kírun ọ̀pọ̀ akókú iṣẹ́ agbára náà dí o torí kọ̀ rọrùn fún yà kéèyàn ọkọ òun òun fẹ́ malé ọwọ́ ló ní foundation ní fi ilé àkọ́kọ́ lélẹ̀ fi ilé àti ẹja wo kọ̀tà ẹnjìnà tí ọba sílé nǹkan wá fi ṣẹlẹ̀ yìí fún wa. láì jẹ́ kó fẹ́ lo pílà ọba tẹ̀ gbé pílà tó fi gbé òkè débi kan tó wá bẹ̀rẹ̀ pé lókè àápè òtìkìlì lílẹ̀ náà ni. ọlọ́wọ́ ò lè gba àwẹ̀ ẹni tí ò kírun o mójútó nu o. ọ̀pọ̀ ọmọ ní ọmọ wa tí wọ́n ń kírun tí wọ́n ń ṣe òwò kiri àti ń gbàwẹ̀ ẹ̀kẹ́ ń lọ. wọ́n kó bára wọn wọ́n kó bá àwẹ̀ àwọn èèyàn ẹni bá nírú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀pìn á pé báwo bá gbogbo oṣù lé wọ́n rọmọdánù lé ìwọ náà lọ ra jáàbù lọ ra kéèpù ọmọ àlò àyàtọ̀ sílẹ̀ kiri ti tó mọ́kò báwẹ̀ àwọn èèyàn wọ́n bá wọn láwẹ̀ jẹ́ àwọn náà kí wọn náà ti tún wá ká ẹgbẹ́ ẹgbẹ́ sá sẹ́pẹ́ ló lẹ́gìrì yóò tún ọtí wájú ọlọ́run ọlọ́run ṣàánú wa o. ìsìráàfù pọ̀ lóòótọ́ débi bá ń pààyàn bí kéèyàn jẹ gbogbo nǹkan nígbà bá fẹ́ sínú ẹja máa fi oko tá a máa fi sínú síwọ̀ntúnwọ̀nsì ẹlòmíì èbí lè ká sámú wọ́n bá parí odidi abọ́ ọ̀dẹ́mú kan ẹlòmíì ó tún fún òkè. Okay yóò tún rọ sí ládàáni wá ń pèrò onígbọ̀nyó tiẹ̀ ló ń pè wọ́n sí rere ó alẹ́ ti dé ìwọ̀ntúnwọ̀nsì là á ṣe gbogbo ẹ̀ máa rántí rántí pọ́ọ̀lù kírun rọra jẹun díẹ̀ tó rọra gbénú ró àbọ̀bá àákírun dé òtún lè jẹ́ sí ìfọ́ọ̀rù lè tá a máa ń ṣe àṣà wà lọ́tọ̀ agbá gbogbo lọ́dọ̀ wa ní. la òra ìdílé kásámú ẹ̀kan náà làwọn fẹ́ pa méjèèjì pọ̀ ìṣínú àtúnjẹ alẹ́ wọn ò sì jọra wọn àwọn ti ń jù látàárọ̀ ó ti díẹ̀ bẹ́kọ̀ náà bá ní ọ̀dá méjì ọkọ̀ mu díẹ̀ mọ́nu méjì náà bá fún ọ ọjà kan omi sínú pé àtinú nù. ìlàjì abọ́ ẹ̀kọ́ tó kù àti ẹ̀kọ́ kan tó kù àti tàràwí ọ̀dà yòókù wé ó rí wípé nígbà tí ọba ẹ̀dà sùkò bó tún jí lóru tí wọ́n fi yóò ti fà ọwọ́ aṣọ dìde rẹ̀ má sùkò gbà tí sàrí bá ń súnmọ́ bọ̀ bí ọba jẹ náfìlà tán títí egbò tó jẹ lálẹ́ ti dà àmàlà náà fi yóò ti délẹ̀ yóò jẹ pé inú ti lọ ó ti dà kó tó tún jẹ tòru sí ẹlòmíì kà á tì dàjẹ́ sí talẹ́ tí ó tó fi jẹ ti sàrí mọ́. ní a máa wo bọ̀ ní àárọ̀ nígbà tí kọ́dà kọ́dà èèyàn náà yẹ kó máa fún agbẹ́dùnú ìlàlàáfíà ara tí ẹni kí rọ̀mọ̀dá lọ wá sínú rẹ̀ àtàdá gbogbo ẹlúra wọn ibi tá àrùn tí wọ́n ṣẹlẹ̀ lọ. ìsiraaf àwọn àjẹkù akátá àgbọ́dọ̀ kíyèsí nínú rọ̀mọ̀dá ọlọ́wọ́ ṣàánú wa o ọlọ́wọ́ ṣàánú wa o.

àwọn tó lọ ń gbàkóso rẹ̀ ní lọ́wọ́ ọlọ́run bá ní máa kí ìtù wọn bá ní máa tọ́ wọn máa tọ́ gbèsè wọn ètí ó jẹ́ àǹfààní fún wa tí ó gbé ìpínlẹ̀ yìí ká ọlọ́run bá ní darí wọn síbẹ̀ lò wọ́n fún dáadáa ìpínlẹ̀ yìí ọlọ́run lò wọ́n fún dáadáa wa ọlá àti tóbi ọlọ́run ìjọba ìbílẹ̀ wa náà má jẹ́ ìjọba ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ó bá gbogbo ohun tí ń bẹ nìkọ̀ọ̀kan wa lọ́kàn ọlọ́run wọlé àkókò tá a wà ká yí ká ti ń ṣàdúrà yìí tọ́jú àyè àwọn ẹni ọlọ́run tó sì já yí ọwọ́ gbogbo ohun tí ń bẹ nìkọ̀ọ̀kan wa lọ́kàn ọlọ́run dákun mọ́sálá ìránṣẹ́ dùnú sí wa ọlọ́run ránṣẹ́ dùnú sí wa ọlọ́run gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run gbogbo oníṣẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run máa fa àlùbáríkà sí iṣẹ́ wa àwọn oníṣòwò ọlọ́run fa àlùbáríkà sówó wa gbogbo àwa tá a ìjọba ọlọ́run mọ́jì ọpẹ́ tí wọ́n fi dá wa lóhùn ọlọ́run mọ́jọ ọpẹ́ tí wọ́n fi dá wa lóhùn gbogbo ọ̀nà àlùbáríkà tí wọ́n fi rí dáhùn tó dáa dáhùn fún wa kódà tí wọ́n fi san gbogbo owó dẹ́bíà òun la fẹ́ ọlọ́run mọ́sálá ìjọ ọlọ́run bẹ́ẹ̀ ọlá àti tóbi ọlọ́run ọlọ́run gbàdúrà wa ọlá àti tóbi rẹ̀ gbogbo àwọn tá a wà lé ẹ̀kọ́ àti yọtí dáadáa ọlọ́run fẹ́ẹ́ nìkan kan wá ṣe àwọn tá a ti bá kan parí tá a tún ṣe míì lọ́jọ́ ọ̀nà àgbéga ọlọ́run fún aláṣeyọrí ẹ̀kọ́ ti kí ó ní ẹ̀kọ́ ti wé ní ẹ̀kọ́ ọ̀kọ́sẹ́ ní àti yọrí rí ọlọ́fun wa ṣe pẹ́ bàbá wa nínú léèsì àpadà tí àbúrò ní tọ́sí o ìgbóná ẹ̀yìn ọlọ́wọ́n jọ dá o gbogbo orí tọ́lọ́run ṣe fún yín gbogbo ẹnì kọ̀ọ̀kan wa yìí náà jẹ́ ká mẹ́ ọlọ́run níjọ́ bàjẹ́ o ọ̀la àti tóbi ọlọ́run gbogbo ẹ̀yin ya wa náà ṣàdúrà fún yín o gbogbo orí tọ́lọ́run ṣe fún yín ọlọ́run ní fìbàjẹ́ kan o ọlọ́run ní fìbàjẹ́ kan ọ̀la àti tóbi ọlọ́run àwọn àti àwọn àlẹ́yìn odi tó jìnnà bébé bí èèyàn bá débẹ̀ àfẹ́yẹ pé èèyàn kan mọ̀ pé ìbò mọ́ ọ̀tọ́ fẹ́ yọ sósì ọlọ́dà kó bá ní kíyèsí wọn àti àwọn àlẹ́yìn odi tó súnmọ́ bá ní kíyèsí àwọn náà ọlọ́ba ti dáàbò rẹ̀ bò wọ́n àti èrè àtújú owó ọlọ́jẹ́ owó máa mú délé àti tóbi ọlọ́ àwa náà ta wà wa o wọ́n jẹ́ wọ́n ojú ebi oore wá wà tó fi jẹ́ wa o ọ̀wọ́ náà ọ̀jọ̀ náà ò ní kọ́ ní kọ́ ní ọlọ́run fìdí ra lẹ̀ ní délé mu sí abala àbọ̀ náà ọjọ́ òní ká lọ pọ́tá àbábíjà lọ́ọ̀bà ká lọ wọ́n jẹ́ wọ́n dú ibi orí wáwà tó fi kẹwàá ọlọ́run ọlọ́run ṣàánú wa wọ́n fẹ́ kẹ́ rẹ̀ sí wa rọ̀mùdánù ta fara yìí ọlọ́run jẹ́yọrí rẹ̀ lọ́jà sí dáadáa fún wa lọ́ àti tóbi rẹ̀ ọlọ́run sọ̀rọ̀